ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tí ó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMAA BMA Global ti nàìjíríà èyí tó fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn nípa oore ọ̀fẹ́ ọlọ́run mo fẹ́ kí wa káàbọ̀ lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin sí àkókò ọ̀rọ̀ ìyè yìí mo gbàgbọ́ wípé ọlọ́run yóò máa bùkún fún wa gẹ́gẹ́ bí ìṣe wọn ní òní yìí àti bí ọ̀sẹ̀ márùn-ún ni a ó jọ máa wo àkòrí èyí tí mo gbàgbọ́ pé ọlọ́run yóò lò láti lè bá ayé wa pàdé bùkún fún ayé wa òun náà ni ohun tí à ń pè ní ìṣàkóso ara ìṣàkóso ara ìyẹn ni self control ìṣàkóso ara tí a bá ń sọ nípa ìṣàkóso ara à ń sọ nípa ìbáwí tí a ní fún ara wa èyí tí ó máa ràn wá lọ́wọ́ láti lè jẹ́ irú ènìyàn tó ń rìn pẹ̀lú Ọlọ́run àti pẹ̀lú àwọn ẹlòmíràn bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ. Eh, a ó lè ó máa ń lè ràn wá lọ́wọ́ láti lè dúró tiiri tandi ní ẹnu ọ̀nà ibodè eh, ayé wa èyí tó wọnú ilé wa àbí èyí tó tó tó jẹ́ ìjáde ayé wa nípa ohun tí à ń pè ní ìṣẹ̀dá wa ó jẹ́ ọ̀nà ìwọlé àti ìjáde ẹ̀rí ó ń ṣàkóso ẹ̀ ní o mìíràn tá a tún lè rí ni pé ó ẹ̀mẹ̀ pé nǹkan tá a bá gbà láàyè láti wọlé òun ló máa wọlé tí a bá ní kí ó má wọlé ẹ rí i pé a ti fi ààyè àti wọlé àti fi du irú nǹkan bẹ́ẹ̀ àbí irú ohun bẹ́ẹ̀ ni ó dàbí ìgbà tí wọ́n bá dún sẹ́nu ọ̀nà ẹnu ọ̀nà ilé ènìyàn ni tí ènìyàn kan ń kan ilẹ̀kùn tí a ṣílẹ̀kùn fún àbí kí a má ṣílẹ̀kùn fún ohun tá a bá ṣílẹ̀kùn fún àbí tí a gbà láàyè òun ló dàbí ìgbà tí a ní ìṣàkóso lórí ilẹ̀kùn bẹ́ẹ̀ náà ni ìṣe tàbí àwọn ọ̀rọ̀ wa ẹ ẹ rí ohun tí fèrèsé àbí tí ilẹ̀kùn tí ó ṣe wà òun ni wípé láti lè ràn wá lọ́wọ́ láti lè mú gbogbo àwọn nǹkan tó máa nípa búburú nínú ayé wa láti lè lé wọn sẹ́yìn kó má bàa lè ya wọnú ayé wa láti lè borí wa bẹ́ẹ̀ náà ni kíkóra ẹni ìṣàkóso ara ẹni bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ nígbà tá a bá dúró tiri bíi bíi ọmọ ogun tí nínú ọkàn wa tí a ò kíyèsí kì í ṣe nǹkan tó ń jẹ́ pé ó ń wọlé nìkan ṣùgbọ́n ohun tó jẹ́ pé ó ń jáde láti inú ayé wa gẹ́gẹ́ bí nǹkan tí a bá sọ àbí ohun tí a ń ṣe àbí ibi tí a bá ń rìn sí àbí ibi tí a ń lọ àbí àwọn nǹkan tí ipa tiẹ̀ fi ń hàn bí ìwà tí a fi ń hàn tá a fi ń ṣàfihàn ẹ̀ sí àwọn ènìyàn tí wọ́n yí wa ká ẹ rí ká tó tẹ̀síwájú pàápàá nínú ọ̀rọ̀ bí a ṣe fẹ́ wọnú ọ̀rọ̀ Ọlọ́run lọ yìí màá fẹ́ ká béèrè ìbéèrè kan ìbéèrè náà ni wípé báwo kí ló ṣe kí ló wá ló fà á gan tí ó fi dàbí pé mi ò lè ṣàkóso àwọn ìṣẹ̀dá àbí àwọn àwọn àwọn ìfẹ́kùfẹ́ ara kí ló fà á tí mo fi lè ṣe àwọn ìfẹ́kùfẹ́ ara ká tó lọ wọnú ọ̀rọ̀ ọlọ́run nínú ìwé Galatia orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrìndínlógún màá rọ̀ wá wípé ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa àti ọlọ́run wa àjíǹde àti ìyàgbé yín ga a dúpẹ́ torí wípé ẹ̀yin ni ọlọ́run wa ọba ayérayé a yìn yín lógo bàbá gba ọpẹ́ wa ọlọ́run a dúpẹ́ fún àkókò yìí tẹ́ ẹ kà wá yẹ láti lè jẹ́ alààyè ọkàn ní àkókò ọ̀rọ̀ ìyè yìí àti pàápàá láti lè rí láti lè gbọ́ ọ̀rọ̀ yín bíbélì wípé ìwọ ló sì ọ̀rọ̀ yín a máa tàn ìmọ́lẹ̀ àti máa ṣàwọn òpèdè ọlọ́gbọ́n olúwa ní wákàtí yìí olúwa bá yẹ wá pàdé ọkàn kankan ayé kankan tí ó máa gbọ́rọ̀ yìí lórúkọ jésù kristi jẹ́ kó ń gba ìbáwí ọlọ́run olúwa gbogbo tó gun tó ti ń borí wa nípa ọ̀rọ̀ ẹnu àbí pa hán àbí nípa ìlẹ̀kọ́ra wa ní ìyanu àbí ṣàkóso ara wa ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ fún wa ní oore ọ̀fẹ́ lónìí nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀yọ̀rọ̀ yìí láti lè di alábùkún àti láti lè di aṣẹ́gun àwa dúpẹ́ tó dúpẹ́ ti ṣe bẹ́ẹ̀ o ní orúkọ jésù kristi olúwa wa àmín bí mo sọ lẹ́ẹ̀kan síwájú ẹ jẹ́ ká wọnú ìwé galatia orí ìkarùn ìwé galatia orí ìkarùn ẹsẹ̀ ìkẹrin lé ní ogún a fẹ́ wádìí ẹ̀ gan kí ló fà á tó fi dàbí pé a ò lè ṣàkóso àwọn ìfẹ́kùfẹ́ ara wa paul nínú ìwé galatia orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìnléní-ogún ó sọ wípé àwọn tí ń ṣe ti kristi jésù ti kan ara mọ́ àgbélébú ti ohun ti ìfẹ́ àti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀ ẹ̀kẹ́ hallelujah nǹkan tí paul tó ń sọ bí ni pé àwọn tó tó jẹ́ ti kristi jésù wọ́n ṣe kí ni wọ́n ti kan ara àti ìfẹ́kúfẹ̀ẹ́ ara ní ìfẹ́kúfẹ̀ẹ́ wọ́n ti kan ara àti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀ mọ́ àgbélébù Jésù Kristi tá a sọ nípa ara ara ò sọ nípa ẹran ara tá à ń fà yìí o kò sọ nípa ẹ̀jẹ̀ tó ń ṣàn àbí ẹran ara tá à ń tó jẹ́ pé òun ló níbi tí pé a ti nínú ẹ̀ta ní egungun àti gbogbo àwọn ẹ̀yà ara wa torí eléyìí ara tá à ń sọ yìí ó jẹ́ àgọ́ tí Ọlọ́run yọ̀ǹda fún èmi àti ìwọ tí ò gbọ́ mi láti lè rìn láti lè ṣe gbogbo ìfẹ́ wọn ó jẹ́ àgọ́ ó jẹ́ àgọ́ tí ẹ̀mí tí ẹ̀mí wa ní ṣùgbọ́n tá a bá sọ nípa ara ara jẹ́ ẹni ẹni tó ẹni tí inú wa tí kò tí ì di àtúnbí tí kò tí ì di ọmọ ọlọ́run ẹni ẹni tí inú wa tí ò tí ì di àtúnbí tó ti ní ọmọ ọlọ́run yẹn ó ní ìfẹ́ a sì pé ní ìfẹ́kúfẹ́ òun náà ń fẹ́ ṣe tó wù ó ń fẹ́ lọ síbi tó fẹ́ ó fẹ́ ṣe tó fẹ́ so àwọn tó ti wá gba Jésù Kristi wọ́n ti wá kan ara mọ́ àgbélébù Kristi àti ìfẹ́kúfẹ́ ìfẹ́kúfẹ́ rẹ̀ ẹ̀ẹ́rí eh, kí wá ló fà á tí kí la lè rí mi báyìí ẹ jẹ́ ok ká tó máa tẹ̀síwájú pàápàá síbẹ̀ yẹn màá fẹ́ jẹ́ ká wo ìwé róòmù náà ẹ jẹ́ ká wo ìwé róòmù orí kejìlá ká wo nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ń bẹ̀ ká tó wá ṣa àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn gan ká tó wá kójọ láti lè rí àwọn ẹ̀kọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń kọ́ wa ìwé róòmù orí kejìlá orí kejìlá ẹsẹ̀ ìkíní ó ní nítorí náà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ Ara kí ẹ̀yin kí ó fi ara yín fún ọlọ́run lí ẹbọ ààyè mímọ́ ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà èyí ni iṣẹ́ ìsìn tí ó tọ̀nà ẹ̀kẹ́ hallelujah kí ni nǹkan tí a lè rí nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí tí a lè gbámú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún wa láti lè mọ̀ díẹ̀ gan tí a ó fi dàbí pé àti ṣàkóso ara wa gẹ́gẹ́ bí èèyàn ṣàkóso ọkùnrin tinú yẹn ó dàbí pé bóyá nǹkan tó tó nira ni a lè rí wípé àkọ́kọ́ ni pé ẹni tó bá ń sọ nípa ìṣẹ̀dá tiwa yìí ìṣẹ̀dá àbí ẹ̀dá wa ó jẹ́ ó máa ń fẹ́ ní èyí tó dáa jù nínú wa ó máa ń fẹ́ ní wa ó máa ń fẹ́ ní wa ó máa ń fẹ́ ṣàkóso wa torí ẹ̀ ló fi dàbí pé àwa fúnra wa a ò lè ṣàkóso ìfẹ́kùfẹ́ yẹn àbí ara wa a ò lè ṣàkóso ẹ̀ torí pé a ní ẹnìkan ẹni tí ò tí ì dé àtúnbí ó ní ọ̀gá kan nínú ẹ̀ tó jẹ́ pé ó ń ṣàkóso ẹ̀ láti máa tì síbí tì sọ́hùn èyí tí yẹ pé àwa fúnra wa dẹ̀ gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run ẹ̀mí mọ́ ní gbogbo ìgbà láti kún ọkàn wa kún ayé wa pẹ̀lú ohun rere pẹ̀lú ọ̀rọ̀ rere ẹ̀yin olúwa lógo a ń láti lè gbà wípé kí ẹ̀mí káńlá kọ́kọ́ mọ̀ pé ara wa kò kò sí la kò kàn déédéé wà ó wà lábẹ́ ìṣàkóso ẹni tó bá ti gba Jésù ẹnikẹ́ni tó bá ti ní Jésù ara ara ìyẹn ọkùnrin tinú ẹ̀ yẹn ó ní ọkùnrin kan tó ń ṣàkóso ayé ẹ̀ ó ní alágbára kan tó ń ṣàkóso ayé ẹ̀ ó ní ara àti ìfẹ́kùfẹ́ ti ẹran ara ní èèyàn fúnra rẹ̀ ò sì lè ṣàkóso kinní yẹn ó nílò ẹ̀mí Ọlọ́run láti ṣàkóso ẹ̀ ẹ̀ rí pé gbìyànjú ló lẹ́mìí Ọlọ́run gbogbo èèyàn kọ́ ló lẹ́mìí ọlọ́run ìkejì tá a lè kíyèsí ni wípé ẹ̀rí pé paul ń rọ̀ wá ó ń sọ fún kìrìsìtẹ́nì ó ń sọ fún àwa kìrìsìtẹ́nì ó ń sọ fún àwa ọmọ ọlọ́run wípé òun rọ̀ wá láti lè ṣe kíni o láti lè yọ̀ǹda ara wa fún ọlọ́run ká má ká eléyìí ló jẹ́ iṣẹ́ ìsìn wa tó jẹ́ ìtẹ́wọ́gbà tó ti jẹ́ iṣẹ́ ìsìn wa níwájú ọlọ́run kí ni nǹkan tá a lè rí níbí báyìí ni wípé àti ẹni tí ò tí ì gba jésù kristi tó ní agbára kan tó ń ṣàkóso ayé ẹ̀ àtẹni tó ti gba Jésù Kristi gbogbo wa pátá ló sì ní ẹran ara ló sì ní ọkùnrin tinú yẹn láti máa bá àdìjàkadì ọkàn wa jìjàkadì ayé wa ó wá dàbí pé ara yẹn ó dàbí pé ó lágídí ó dàbí pé ó ní agídí ṣùgbọ́n tá bá lè jọ̀wọ́ ara wa fún ẹ̀mí mọ́ tá jẹ́ kí ẹ̀mí mọ́ ṣàkóso ayé wa tí a ń fi ara wa ní gbogbo ìgbà sílẹ̀ fún ọlọ́run tá a jẹ́ kí ẹ̀ṣẹ̀ kéékèèké tá a jẹ́ kó tá a jẹ́ kó tẹ ayé wa lórí mọ́lẹ̀ tá a jẹ́ kó borí ayé wa irú irú àwọn ọ̀nà báyìí ni a fi lè gbà láti lè di aṣẹ́gun ṣùgbọ́n kókó tá a dẹ̀ ṣe máa lọ sí àwọn ọ̀nà tá láti gbà náà ṣùgbọ́n mo fẹ́ kárí wípé ìdí ẹ̀ tó fi dàbí pé e, ó nira láti ṣàkóso àwọn ara àti ìfẹ́kùfẹ́ ara òun ni a ti kíyèsí ní wákàtí yìí. um ìwọ tí ò gbọ́ mi ní àkókò yìí mo fẹ́ rọ̀ wá wípé ní ọjọ́ mẹ́jọ ẹ jẹ́ ká tún tẹ́tí léko torí pé a ń rìnrìn àjò yìí ní ọ̀nà tí ọlọ́run yóò gba àbùkún fún wa a sì mo fẹ́ ká jọ rìnrìn àjò náà ní ọ̀nà tí yóò jẹ́ kí ìjókòó wa àti etí ìgbọ́ wa kó já ìbùkún ńlá ibi tá a máa parí iṣẹ́ ìránṣẹ́ yìí sí nìyẹn tí a bá ní lónìí nìyẹn tá a bá ní ìbéèrè tàbí àbí ẹ̀bẹ̀ àdúrà a lè pè mí sí orí aago plus two three four eight one zero five seven seven eight nine five four mo tún pè lẹ́ẹ̀kan sí plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a ó tún máa pàdé Jésù Kristi ní Olúwa. or double.